jíjí tèmi jí lówùúrọ̀ tòní mo dúpẹ́ mo yìn Elédùwà tèmi mo pàgùn ọmọ o mo wá rabá mo ra búrúbúrú níwájú ìtẹ́ Elédùmarè mo bórí tèmi sọ̀rọ̀ pé orí mi àjíkẹ́ orí mi àjíkẹ́ àárọ̀ tòní má jẹ́ ń bá láyé fọwọ́ tí o má jẹ́ ń bá wọn tí wọ́n ń bẹ wájú má jẹ́ máa bá wọn kó bàtà fẹ́gbẹ́ o ẹ̀ẹ́dẹ́mi náà ṣe jí láàárọ̀ tòní jẹ́ rí bá ti ṣe jẹ́ ẹ̀rọ tèmi gbà o ọ̀sẹ̀ tuntun la tún mú ìgbà ọ̀sẹ̀ tuntun wọn náà ti devalue kinní kan wọ́n ní subsidy ti kúrò lórí kinní kan wọ́n ní anything tí ìbá tiẹ̀ kúrò lórí anything dákun wọ́n jẹ́ èmi wọ́n jẹ́ kí n fi ebi wọ́n jẹ́ n fi lògbà gbèsè okùn gbèsè ó mọ̀ pé kọ́mọ̀ hmm. lọ́wọ́ tá a wà lórílẹ̀‐èdè hmm. nàìjíríà àwọn ọmọ jòó fì tí ọrùn tèmi o hmm. bí n bá kàn tiẹ̀ wàá jẹ gbèsè wọ́n wàá jẹ́ ó dogun eléyìí tí wọ́n mọ̀ fi true caller tí wọ́n mọ̀ fi wá mi kiri ẹ dẹ́kun ẹ káàbọ̀ ẹ kú ojúmọ́ ẹ ní gbogbo tẹ́ ẹ ti láǹfààní àti máa wò wá ní gbogbo tẹ́ ẹ wà pátápátá ojúmọ́ ire òun náà ló tún dé bó ṣe ń balẹ̀ gùdẹ̀ láago mẹ́jọ àárọ̀ lójoojúmọ́ látọjọ́ Monday ọjọ́ ajé dọjọ́ Jímọ̀ Friday bá a sì máa ń gbádùn kínní ọ̀hún òun náà nu akínyẹmí ọmọ johnson lórúkọ tèmi o ọmọ tó fine mo fine dànù dànù mo mo fine bàjẹ́ bàjẹ́ bàjẹ́ ẹni mo fine kì í ṣe kékeré ẹn ìrìnsì dá wa lórí ètò lónìí ẹ bá a ṣe máa jọ ń kọ̀wọ́ rìn a tún ti kọ̀wọ́ rìn láàárọ̀ tòní á lè bó o nìkan. àlàáfíà ni àtọ ọlá Ọlọ́run kí lọmọdé mi mọ̀ <laughs> lẹ́yìn pé kí n jẹun kí n tọ́jú ilé kí n gbowó lọ́wọ́ dáàdi wa ká wá sọ̀rọ̀ lórí ìnó kádẹ ọ̀ọ̀ọ̀ tó bá rẹ̀ títí lọ́wọ́ òó ká mm, kí ni mo wọ̀ kí ni mo <laughs> ẹ kú dédé àsìkò yìí ẹ ojúmọ́ ní gbogbo ibi tẹ́ ẹ ti ń gbóhùn wa ní àárọ̀ èní báwo ni ọ̀dọ̀ yín ṣe rí èmi máa ń fẹ́ béèrè pé báwo ló ṣe rí lọ́dọ̀ tí nítorí pé níbi báyìí oyè yín ojúmọ́ re ni o ojúmọ́ re ni ilẹ̀ tó mọ̀ wá lónìí o ojúmọ́ re oya ya ọ̀nà ṣí ọ̀nà là ojúmọ́ re ni tẹ́lẹ̀ <laughs> ẹ ti máa rí bẹ́ẹ̀ bó ṣe lọ pé ojúmọ́ re ni ojúmọ́ aláyọ̀ ojúmọ́ ìdùnnú akínyẹmí ti fi àdúrà ṣáájú lẹ́ni ọjọ́ ajé kárìtàjẹ́ ṣe kárówó ná kárówó lò kí ajé kò bùgbà wá jẹ gbogbo ìdáwọ́lé wa pátápátá kò yọrí sí rere anna adéníkẹ́ babátúndé èmi náà ni mo balẹ̀ gbàgà pẹ̀lú akínyẹmí finance lórí ètò láàárọ̀ yìí gbogbo ayé ń pè mí kí ni o honey fingers ọwọ́ yìí náà ni ọwọ́ yìí náà ni ọwọ́ yìí náà á dẹ̀ máa kórè wá lágbọ́rọ̀ lọ́wọ́ ó dá orí ètò Ojúmọ́ Ire ni ṣùgbọ́n àìtí ìbẹ tán. ìfọ́nmi la ṣe wà. ẹ ẹ á ṣe hellos hellos hellos ṣé mo wálé fún yín abẹ́ẹ̀kan hellos lásán ni ó dá àwa ń bọ̀ a bá ti wọ ojú agbami ètò gọ́gọ́ ẹ máa mọ bó ṣe ń lọ léèdì. ẹ Ojúmọ́ Ire lètò ètò sì ń tẹ̀síwájú. ojúmọ́ ire ni ètò ẹ ẹ ètò yìí gangan là ń pè ní ojúmọ́ ire ẹ ti rí ráìmì ẹ ojúmọ́ ire lètò ètò yìí là ń pè ní ojú. ètò máa rà bù. <laughs> kí n máa ti gbogbo ẹ̀ mọ́ èrò ọ̀sẹ̀ fífífífí. ó pọ̀ ó <laughs> oh, ẹ káàbọ̀ sí orí ètò ojúmọ́ ire ní ẹ̀kúnrẹ́rẹ́ nítorí pé mi mọ̀ páwọn kan ẹ̀ṣẹ̀ ń jókòó ní báyìí láti máa bá wa gbádùn ètò yìí àwọn kan ní àwọn ah, òde pè mí ah, kí ẹmí ti wà lórí ètò ọ̀ọ́nì fíńgà sí dé òde pè mí ẹ má wọ̀ rí ẹ ẹ àìtí ìlọ jìnnà àṣẹ̀ṣẹ̀ dé náà ni àìtí ìlọ jìnnà ṣé ní kẹ́kọ̀ọ́ rárá jókòó báyìí kí wọ́n bá wa ká lọ ní orí ètò Ojúmọ́ Ire ní èyí ibo láti ń ṣe ètò Ojúmọ́ Ire orí Orísun TV náà ni Orísun ti kólé wo tí kólé bá yẹ tí kólé dàrú Orísun tó bá jẹ́ tì kó fọ́ tì owó tì. àní rápà wọn gbé bí ẹ tí mo iṣẹ́ tó fẹ́ ṣe gan ní jíìn díẹ̀ ẹ tí mo rápà ni rápà. ó ga orí Orísun TV náà ni ẹ ti wo ètò Ojúmọ́ Ire tẹ bá mí sí aago mẹ́jọ ẹ tún lè sùn wò àbí bóyá ẹ gbádùn ètò yìí ẹ fẹ́ ẹ wò pé ó ní ìkankan tó sọ lẹ́ẹ̀kan tí mo fẹ́ tún gbọ́ tó bá ti di aago méjìlá òru ẹ tún jókòó ẹ tún gbádùn ètò yìí ní ẹ̀kúnrẹ́rẹ́. <laughs> ní ẹ tí mo bá ṣe máa ń ṣe gbogbo nǹkan tá a bá sọ pátápátá ló máa ń ní ohun tí ẹ máa mú lọlé bí ẹ̀kọ́ ìgbà míì kẹrẹ ó lè má jẹ́ ẹ̀kọ́ nìkan kó jẹ́ ohun tẹ máa múlò nínú ìgbésí ayé yín tó dẹ̀ máa ṣe yín láǹfààní torí ẹ̀ la ṣe máa ń tábà sọ pé ẹ pé àgbàlagbà ẹ pọ̀ ọmọdé kan jókòó láti wo ètò Ojúmọ́ Ire lẹ́nìí gbogbo wa pátápátá ló máa jàǹfààní ètò yìí. irọ́ àǹfààní kọ́ ni ká pé o bóyá ká kú làásánsan torí èmi ò mọ bí wọ́n ṣe ń fi icing sórí kéèkì tá a bá rí kéèkì gidi ẹja mú kéèkì ká bù ká jẹ lójú méjèèjì òun ni ká máa fi pọ́líṣì sí a máa scatter tébù lónìí ojoojúmọ́ la máa ń da tébù a tún máa da tébù mú lónìí. àbí o. ṣé mo fáwọn èèyàn fún wa jẹ́ pé fóònù wọn a ní tó mm. kámẹ́rà sixteen billion. bẹ́ẹ̀ni. ṣùgbọ́n kò sí ẹ tó fi. aláì ṣẹlá àwọn tó àwọn kan wá wà ó jẹ pé ah, ó dùn mí kò sí fóònù princess bí òun ní ìbá fi ṣàpèjúwe wọn bá ti fẹ́ kí ẹ báyìí sin ah báwo ni. ẹ kò lè mọrú fóònù yẹn. wàá mọrú fóònù yẹn kúndà ní pé fóònù yẹ kí wọ́n lè kákò bí ọ̀nà bíi mẹ́ta àwọn olùbá òun mm. ṣó wà. Mm. ó àmú ní kíkí ẹ ni <laughs> irọ́ ni fóònù ọwọ́ ẹ̀ ló fẹ́ mi wọ̀ ọ́ amọ̀rú wọn èmi ò tiẹ̀ wà níra páùsì sí fóònù kẹ́ lè rí i pé ojúlówó ni kì í ṣe pọ́ọ̀sì ló pọ́nmi lé kì í ṣe pọ́ọ̀sì pọ́nmi lé bẹ́ẹ̀ fóònù gidi ló rà ẹlòmíì odidi fúláàtì kan hmm. ẹlòmíì gbé tó pẹ́ fún ẹlòmíì odidi ilẹ̀ plọ́ọ̀tì kan ẹlòmíì sì lọ mọ́tò hmm. àmọ́ owó mọ́tò tiẹ̀ fóònù ló fi rà hmm. ó wá fi fóònù ẹ̀ lọ́ fi yẹ níra mọ́tò wọ́n jọ ń rìn wọ́n jọ ń kọ́ rẹ̀ papọ̀ àánú yóò ṣe é mi a máa da tébù anybody láàárọ̀ yìí <laughs> ohun tí ó bá kọjú sí ọ ẹ mọ̀ pọ̀ kọ èyí sẹ́lòmíì torí ẹlòmíì àti máa sọ ó sì ń pé ẹ oníke èmi ni mo mọ nǹkan tí mo nílò mo lè má nílò mọ́tò kó jẹ́ pé fóònù yẹn mo fẹ́ lò bẹ́ẹ̀ ni ibẹ̀ gangan náà lálọ ibẹ̀ gangan gangan náà lálọ kí ni ìdí tí o fi ra irú ẹ̀rọ alágbèéká tó wà lọ́wọ́ ẹ̀ kí ni ìdí tó fi ra. o tún ṣe ń pè lórúkọ tí ò jẹ. tọ èwo ni ẹ̀rọ alágbèéká <laughs> ẹ̀rọ wo wọ́n ń gbé ká <laughs> ẹ̀ sà ṣé ìrọ̀lẹ̀ yín rà àbí fóònù oya <laughs> fóònù tẹ ra irú fóònù wọn lẹ́ra ẹ̀kọ́ fẹ́ẹ́ fi pé green green àbí ó ní ẹ̀rọ alágbèéká irinṣẹ́ equipment budget tools èwo lẹ́yìn rà nu gbogbo ẹ̀ fóònù hmm. ẹ pẹ̀lẹ́ ẹ káàbọ̀. Hmm. tọ ilé ògògò lè ṣe ra gadget tí wọ́n pè é lè ṣe ra dání torí asọ́nsìn pé ẹlòmíì odidi plot ilé kan ló gbé dání òótọ́ dẹ̀ ni tẹ bá bí ẹlòmíì pé èló ló ra fóònù tó wà lọ́wọ́ ẹ̀ wọ́n lè sọ pé sixty five billion. ẹ sà wà á lọ ra laptop ní computer village níjọ́ wo hmm. a lọ ra laptop nígbà tẹ́mi fọkàn laptop pé ah laptop yìí ló wù mí rà o bá fọkàn laptop ọ̀pọ̀ orú ọ̀pọ̀ iye laptop wọ́n jẹ́ one point two million ah, ah ó dẹ̀ wù mí rà lóòótọ́ bóyá màá dáwó ó dẹ̀ tí mo bọ́ tí n bá ra laptop one point two million mo mọ nǹkan tí mo fẹ́ fi ṣe o torí èèyàn kí ra laptop one point two million kó lọ gbé kó lọ fi dírẹ́sì ilé àwọn hmm. fi irú ẹ̀ dírẹ́sì ilé o hmm. irọ́ o nǹkan tó fi ń dírẹ́sì ilé oníbi tó ti ń tà hmm. ọ̀ tó bá jẹ́ fóònù ọ̀tọ̀ ni màá wá ra laptop one point two èmi yìí wò pé ẹ má màá tí má ti gba àjọ mi màá padà wàá gbé laptop <laughs> ìbẹ̀rẹ̀ nìkan ti dúró lẹ́gbẹ̀ẹ́ mi tó ti ń ra fóònù one point six. ibi tí ọ̀rọ̀ yẹn gan-an tó ti gbọ́dọ̀ jẹ́ ohun téèyàn ní láti gbéyẹ̀wò dáadáa gangan ni <laughs> ẹni tó ra fóònù one point six yẹn tá a bá wò dáadáa oríṣiríṣi ìdí làwọn èèyàn ṣe ra fóònù ẹlòmíì á rà nítorí pé ọ̀rẹ́ mi rà mm-hmm. mo fẹ́ nà pa ìtọ́rẹ́ mi ra yẹn mo fẹ́ na tiẹ̀ pa oh ẹlòmíì ra ẹ̀mí pé ah bèbí yẹn ó ti pẹ́ tí mo ti ń fojú wò tó bá ti rí fóònù ọwọ́ mi lásán tí wọ́n ṣe hello àgbà ẹlòmíì ra nítorí pé Uh, um, level tá a wà yìí báyìí mo ní láti lọ ṣe kinní kan kí n ṣe bùgá fáwọn kan wọn máa rà nítorí ẹ̀. ẹlòmíì kẹrẹ lóòótọ́ ò pé mo fẹ́ gba contract níbì kan ìrínisí ni ìṣenilọ́jọ̀ tó bá ṣe rí mi pẹ̀lú tí mo bá gbé dání. pẹ̀lú ni wọ́n á wò pé òkè ẹni yìí ó lẹ́tọ̀ọ́ láti a lè gbérù kan báyìí fún. èló wọn ń ta tiny light báyìí first two life. one person should be at tiny life. ẹ mo gbà mo gbà. àwọn tí ń súnmọ́ mi àbí. mo gbà. <laughs> ẹlòmíà ra fóònù ńlá olówó iyebíye hmm. ó lè máa gbénu yàrá kan o. kò kán hmm, bọ́ọ̀lì. kò káyé ṣùgbọ́n àrà ń torí pé ah, ọmọ ẹ̀lẹ̀ yẹn ah, mo ti fojú sọ ọmọ ẹ̀lẹ̀ yẹn tí wọ́n rí fóònù lọ́wọ́ mi lásán ìyá ah, oh, kan ṣe ìwòrán. àgbà. ọmọ àgbà bọ̀dá Saheed mo mí nìyí wá ni bọ̀dá Saheed àwa àtàntí Ṣaléwá àwọn méjèèjì mo mí ni wọ́n wá ni àǹtí Ṣaléwá ẹgbà àjọ lẹ́yìn odidi oṣù bíi méje hmm. tẹ́ ẹ ti ń dá hundred hundred thousand lóṣooṣù ọlọ́run ọlọ́ṣàánú èèyàn lórí ọjà kíni ọjà kéékèèké tẹ́ ẹ ta yẹn náà ẹ ti dájọ hundred hundred thousand ó wá kàn yín ní nọ́mbà seven ìgbà tẹ́ ẹ pa nọ́mbà seven yẹn wọ́n wá sọ wọn pé seven seven seven is a number ah, olúwa ẹ̀yin náà wá kó àjọ number seven ẹ lọ́ọ́ fi ra fóònù olójú mẹ́ta hmm. ẹni kí ló dé hmm. ẹni ṣàfẹ́ káwọn gẹ̀ẹ́sì yẹn mọ̀ pé ní ìṣẹ́gbẹ́ wọn o mi ò ṣẹgbẹ́ wọn. àjùra wa lọ ti jàkadì kọ́. wọ́n parí. bẹ́ẹ̀dì síkírá tí wọ́n lọ wíkẹ́ndì tó tẹ̀lé òun náà ti lọ tàn yín pé fóònù yìí lè wọnú swimming pool ẹ̀ náà gbé wọnú swimming pool yọ mẹ yọ rẹ inú ètí ẹ̀fẹ́ máa ń sa ẹ̀ bọ̀dá sáyéèjì ẹ̀yìn náà wọ́n ní gbogbo àdúgbò yín ẹ̀ṣẹ̀ ń yálé gbé ni àmọ́ gbogbo àwọn ọmọ àdúgbò gbogbo àwọn gẹ̀ẹ́sì àdúgbò yín pátá wọ́n ní fódà lórí fóònù yín ẹ bá ti ya ábọ̀mù fẹ́lẹ̀ odidi ábọ̀mù kan ni wọ́n á fi fóònù yìí ṣe fọ́tò ṣètò káàkiri wẹ́ẹ̀dọ́nsá mr olùyà mr olùyà ẹ̀yin lẹ̀ jẹ́ everybody tán wọ́n nígbà gbà ni ẹ̀ ń ya fọ́tò fún ẹ káre ẹ ní studio madam ẹ má jẹ́ àparọ̀ tara wa àwọn èèyàn tó bá ra fóònù tí ò bá ní purpose tán fi ra fóònù wọn tí ò sì tí fóònù yẹn fẹ́ ti fún wọn nígbà tí ò bá waste owó di bẹ́ẹ̀. Hmm, òótọ́ ni nǹkan tá a ṣe ń sọ ọ̀rọ̀ yẹn gan lórí ètò lẹ́ni gangan nìyẹn nítorí pé a rí ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó yẹ pé wọn ò ronú débẹ̀ yẹn mm-hmm. tí wọ́n ní pé ẹ̀ẹ́ èmi fẹ́ bùgá ni èmi fẹ́ ṣe big boy èmi fẹ́ kí kinní kan ṣe kinní kan kinní kan kinní kan kinní kan wọn ò mọ kókó nǹkan tó ń fi fóònù ṣe. bẹ́ẹ̀ kẹ̀rẹ́ mò ń a rí àwọn èèyàn tó jẹ́ pé wọ́n mọ bó ṣe ń lo fóònù wọ́n ó ní ìdí sẹ́lòmíì ṣe lọ ra fóònù lówó iyebíye ẹlòmíì ó lè fẹ́ lọ gba contract kó wò pé ìrínisí òun ní ìṣenilọ́jọ̀ tóun bá já wọlé tán láti ara aṣọ dé ẹ̀gbà ọwọ́ dé bàtà dé mọ́tò tó máa gbé lọ torí ara àwọn èèyàn fẹ́ pé wọ́n máa lọ ń rẹ́ǹtì orí afẹ́fẹ́ la ti ń sọ yìí àmọ́. wọ́n tún àṣírí àwọn èèyàn àwọn náà wọ́n á ṣe bẹ́ẹ̀. <laughs> àwọn ọmọ lọ gba mọ́tò pé àwọn fẹ́ lọ gbaṣẹ́ àwọn kọ́ ló ní mọ́tò yẹn àmọ́ ìdí gidi ìdí tó ṣe tó ní èrè nínú ni wọ́n ṣe ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn. excuse gbàtà sọ lẹ́ẹ̀kan èmi fẹ́ kí níyàn lójú gadgeti ni weapon ni instrument ni mm. equipment ni mm. but ẹ̀yin ní fashion bẹ̀lẹ̀ ẹ̀yin fẹ́ mú dání mm. ẹ káre tí èèyàn bá ti fẹ́ ra fóònù lẹ́gbẹ̀ẹ́ tèmi àbí táwọn èèyàn bá àwọn àpè wọn ní torí pé wọ́n mọ̀ pé mo mọ̀ ń pa ICT àní irú fóònù wo ni mo lè rà question àkọ́kọ́ tí màá kọ́ béèrè ni pé kí ni ìdí tó o ṣe fẹ́ ra fóònù ìyẹn máa ń jẹ́ kí wọ́n rí àṣírí àwọn èèyàn pé ọ̀pọ̀ àwọn èèyàn tó ń ra fóònù ńláńlá káwọn kan ti ẹ̀ bò lójú àwọn fóònù olójú mẹ́ta hmm. olójú mẹ́rin àwọn eléyìí tí wọ́n ń fóòdì àwọn eléyìí tí wọ́n ń ṣí tí wọ́n ń parí bíi textbook tó bá béèrè lọ́wọ́ àwọn èèyàn kan pé kí tí wọ́n ti fẹ́ ra fóònù yẹn wàá rí pé class ni wọ́n bá lọ hmm. mo fẹ́ bá wọn báyìí báyìí báyìí tó. Hmm. láì mọ ìdí tí lágbájá ṣe ra fóònù yẹn ẹlòmíì orí level pé ok anywhere tí n bá dé tí a fẹ́ ṣe kámẹ́rà a fẹ́ ṣe fídíò kékeré tí bá yọ fóònù mi báyìí bá yọ báyìí wọ́n á mọ̀ pé ó wà nílẹ̀ o. ṣé yẹn fóònù táwọn kan fi pa owó lójoojúmọ́. bẹ́ẹ̀ni. fóònù táwọn kan fi ń san owó oṣù àwọn èèyàn kan. bẹ́ẹ̀ni. tó àwọn kan wà wípé wọ́n á ní tó star bíi mẹ́rin tí mo mọ̀ ni ò dáadáa wọ́n á ní tó star bíi mẹ́rin márùn-ún tó ń ṣiṣẹ́ fún wọn. tọ́bọ̀dẹ̀ bí wọ́n pé kí ni irinṣẹ́ tí wọ́n fi ń ṣe iṣẹ́ ọ̀hún fóònù ọwọ́ kan ni fóònù ẹyọ kan báyìí hmm. òun ni wọ́n fi ń ṣe iṣẹ́ tó ń san sálárì fún èèyàn mẹ́ta mẹ́rin márùn-ún ìbẹ̀rẹ̀ làwọn ẹlòmíín náà máa ti gbèrú fóònù yẹn dání ṣùgbọ́n tí wọ́n mọ nǹkan tí wọ́n fi ń ṣe. tọ́ ọ̀mọ̀ wúlò ẹ̀ tọ́ ọ̀tẹ̀ mọ̀ wúlò ẹ̀ rárá tọ́ ọ̀mọ̀ wúlò ẹ̀ rárá ẹlòmíín wà tó jẹ́ ń pé um, ah a máa fọ́ tébù láàárọ̀ ìbára. fọ́ tébù jìpásí tébù ẹlẹ́sẹ̀ mẹ́ta. a máa fọ́ ẹlòmíín wàláì ó lọ yá owó ra fóònù yẹn ni ó ṣe pé bóyá owó yẹn gan wà gangan ní ti gangan ó tún lọ yá owó yẹn sọ pé yóò tún mọ san gbèsè lé lórí. àwọn ó mọ̀ fóònù kan wà táwọn. kò fi ṣe nǹkan kò fi ṣe nǹkan ká tó fọ́ tébù àwọn èèyàn ti ń sọ̀rọ̀ pé ó dà àti fẹ́ máa àfẹ́ máa ẹ́ ó ti ń bá yín wí àti ń sọ̀kò. bọ̀dà súnlé bọ̀dà súnlé mo sọ fún yín mo torí yín wá lónìí. jẹ́ àlọ́jọ́ jẹ́ àlọ́jọ́ jẹ́ àlọ́jọ́ ẹ̀rú ti ń bà wọ́n. jẹ́ àlọ́jọ́ díẹ̀ bóyá ara ni a ti wálẹ̀ díẹ̀ tó tó para dé. akínyẹmí akínyẹmí hot lọ́wọ́ ah! ó hot lọ́wọ́ ó gbára. ìjọba yẹn lọ jó káfẹsẹ̀ rájọ́ fẹ́rẹ́fẹ́ a máa padà wá ẹ má wọrí ọ̀rọ̀ yín a máa tù síta à ń bọ̀ àwọn tó ṣẹ̀ ń pa tó ṣẹ̀ ń jọ ìní wa àwọn tẹ́ ṣẹ̀ ń dé ẹ̀yìn tẹ́ ṣẹ̀ ń dé tẹ́ ṣẹ̀ ń faramọ́ wa ń bí ẹ káàbọ̀ ojúmọ́ ire òun sì lètò ẹ ẹ tí míìsì nǹkan tó pọ̀ a ṣe bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ ni ìdí ó ní ti tẹ́ míìsì ni pé inú ń bí mi tẹ́lẹ̀ mo ń pa orin yẹn ti o ti o ti. you get mo mo mo ń para mo mo mo ń para gan tẹ́lẹ̀ ṣùgbọ́n right now. akẹ́mi hot. ara mi ti wálẹ̀ díẹ̀ like mi ti calm down torí ó máa ń dùn mí gan nígbà tí ìbá lo fóònù tí o fi bẹ́ẹ̀ wọ̀n hmm. tí wọ́n pàdé àwọn èèyàn tó ń lo fóònù tó wọ́n ṣùgbọ́n tí wọ́n mọ iye fóònù tó wọ́n tó gbé dání one cause problem fún ma intimidate mi èmi ò dẹ̀ lè gbàfẹ́ ní bọ́ọ̀dì rasule ọ̀rọ̀ yín ṣe ìgbẹ́ bí àdísálẹ̀ wá ọ̀rọ̀ tí yín náà wà lẹ́gbẹ̀ẹ́ bíga ìmọ̀ ń wòye amẹ́rin jẹ́jẹ́ sì tẹ́ ẹsẹ̀ dé ẹ káàbọ̀ ojúmọ́ ire òun náà ṣì lè tò ọjọ́ ajé ọjọ́ tí wọ́n fi gbọ́ ọrọ̀ ajé jẹun ni ọ̀sẹ̀ tèyí a ti gbàdúrà lẹ́ẹ̀kan kọ́lọ̀ ń jẹ́ ara jíjẹun ìpè tí gbogbo aráyé bá ń pè wá ìpè ọ̀la ìpè owó ìpè yìí ní kí wọ́n máa pè wá àwa ti jẹ́ pé tayé báyìí àbáwọn mm. jẹ́ pé tọ̀hún àti ìrẹ́dẹ̀ àti báwọn jẹ́ pé gbogbo sáyẹ̀dì ibẹ̀ yẹn ẹ̀ ń bá ti pè wá ẹni ó pè wá sówó mm. ẹni ó pè wá sọ́lá mm. ẹni ó pè wá sí àìkú baálé ọrọ̀ ẹ káàbọ̀ sórí ètò yìí kí là ń bá bọ̀ látẹ̀kan à ń sọ̀rọ̀ phone handset gadget ẹ̀rọ ìléwọ́ ẹ̀rọ alágbèéká ẹ̀rọ ìgbékọ́rùn ẹ̀rọ ìgbé sínú àpò ẹ̀rọ ìgbé sínú pocket anywhere tẹ́ bá ń gbé sí ilé ìtẹ́ ṣáà máa ń gbé sọ́wọ́ tẹ́ máa fi ń call hello how are you kí lẹ̀ ń fi tiyín ṣe hmm. Hmm. kí lẹ̀ ń fi tiyín ṣe ẹ ẹ fi ti ẹ ẹ mo sọ̀rọ̀ bọ̀dá súlè lẹ́ẹ̀kan ó bá àwọn bọ̀dá súlè kan nú ṣé bá mo pamọ́ yín ni wọ́n bá wọlé fóònù láì ṣe láìbírì láì ṣe fọ́tò stúdíò gbogbo àwọn ọmọge àdúgbò pátápátá wọ́n lábọ́ọ̀mù lórí fóònù yín àánú yín ò ṣe mí ẹ wàá pawó sápò bí hmm. láàlọ́ọ̀dù wá kanlẹ̀ kò báyìí sí wọ́n á ní pírọ́blẹ̀mù dé. bẹ́ẹ̀ni ẹlòmíì máa lọ sani ó máa lọ sani ṣùgbọ́n tẹ́ bá wo fóònù tó wà ní ọwọ́ ẹ̀ èmi tiẹ̀ ti rírí tó tiẹ̀ ti ṣẹlẹ̀ rí dára tó yẹ pé <laughs> Ọlọ́run ṣàánú tẹ́ bá rí fóònù tó wà lọ́wọ́ bọ̀bọ́ yìí tẹ́ bá rí fóònù tó wà lọ́wọ́ ẹ̀ ẹ máa kí ajé kú jòkó ní kẹ́kọ̀ọ́ máa wo lọ́wọ́ ẹ̀ lásán ẹ ti máa mọ̀ pé hmm, owó rèé àmọ́ ọ̀gbẹ́ni gangan ló wá súnmọ́ wa pé òun ah, ti jẹun látàárọ̀ wa sí ọkàn lẹ ẹ̀gbọ́n kò sí ọkàn lẹ o ọkọ mi wò báyìí ge ah, kò yé òun pé adúrú adúrú ẹlòmíì nǹkan nǹkan tó ẹ máa ṣe ń gbà mí ẹ máa ti pa olùrànlọ́wọ́ ẹ ní jẹ́ kí ìrànlọ́wọ́ yẹn gan ti ẹ̀ wá rárá. kò ní wá sí tòsí. ọkọ nítorí pé ìwọ tó ìwọ tó gbé fóònù tó nà tèmi pa tó gbé dání ó máa bá mi fún ìrànlọ́wọ́ màá kọ́ máa rò ó lẹ́ẹ̀mejì tàbí ṣé ó mú mi ṣeré ni ṣé ó mú mi ṣeré ni. madam ìkẹjà lọ́ọ̀gì ẹ mọ̀ bẹ́ẹ̀ àbí ìkẹjà lọ́ọ̀gì mo ti fẹ́ wọ mọ́tò Ṣàngó àgbàdo jàyè mo ti jókòó àgbà àti bọ̀dá yẹn súnmọ́ mi bros abeg i fit sit down beside you make you pay na only one fifty i get wọ́n lè fẹ́ gbé mọ́tò four hundred so èmi á san two fifty ìwọ á san one fifty màá tún wá san four hundred di tèmi lọ́tọ̀ hmm. ẹ́ gba mo àwo fóònù ọwọ́ bọ̀dá ẹ̀ mo àwọ̀ pé kí ló ń ṣe mí náà mo dẹ̀ gbà láti ran bọ̀dá ẹ̀ lọ́wọ́ <laughs> no mo gbà láti ran bọ̀dá rẹ̀ lọ́wọ́ èmi fúnra mi gan ò lè gbé fóònù mi jáde lẹ́gbẹ̀ẹ́ bọ̀dá pé mo fẹ́ dá mẹ́sẹ̀gì mọ́ kí ló dé torí irú fóònù tó lè gbé dání ah excuse sir ẹni mm, ẹni tí ò bá ti níyà ìbá wọn dé gbé ẹ̀yìn mi kọjá àyè mi iṣẹ́ tí mò ń ṣe àti fóònù ọwọ́ mi wọ́n bára dọ́gba mm fóònù ọwọ́ mi gan iṣẹ́ tó ń ṣe ojú jẹ́ tèmi gan fúnra mi ṣe lọ torí tí n bá jí láàárọ̀ màá sà màá sà ibi tí ó yẹ kí n ti pọ̀fọ̀ màá pọ̀fọ̀ lé lórí pé wájú ọpọ́n ọgbọ́ ẹ̀yìn ọpọ́n ọgbọ́ màá sa gúgù o màá sa ilé wò màá sa yẹn wò torí gbogbo ẹ̀ ní ìjọra wọn àmọ́ àwọn bọ̀dá kan fóònù ọwọ́ wọn kò síṣẹ́ tó wá ṣe láyé ju iṣẹ́ ìṣìnà lọ hmm, hmm. ó yẹ iṣẹ́ ìṣìnà náà nítorí ẹ̀ra fóònù àti màdáàmù náà ẹlẹ́yin ọmọ ọmọ ukọ̀ hmm. <laughs> kẹlẹ́ máa rí fọ́tò gidi yà ibi tó máa ń dùn fún wọn ẹlòmíì ara iphone dání wọn ò mọ irú agbára tá iphone yẹn gan fúnra ẹ ní wọn á tún lọ máa fi snapchat máa fi ya fọ́tò máa fi ṣe fídíò máa wò pé kí wọn á ní ìyàtọ̀ yín tẹ̀ ń lo iphone àtẹ̀yìn tẹ̀ ń lo android ẹ̀ túmọ̀ túmọ̀ fóònù ọwọ́ yín wọ́n lè ṣe ó gbà mí lójú tì fún yín. ọ̀nà owó gangan ni à ń gbà láti yí fóònù ọwọ́ wa gadget bí akínyẹmí ṣe sọ yẹn la ń gbà láti yí pé kó tán ìṣẹ́. Hmm ọ̀nà owó gangan ni a lè gbà láti pé kí ẹ̀rọ alágbèéká ọwọ́ wa kó tán ìṣẹ́ ohun tá à ń mú yẹ̀wò lórí ètò gangan lénìí nìyẹn kí nìkan tẹ̀yìn á ti sọ àti yànnà náà ó dàbí eré kì máa yí hmm. ṣeré rárá ó dàbí àwàdà ni èyí ṣàwàdà o. ó jẹ́ èébú gan ah, ó jẹ́ èébú kì í ṣe èébú akàn yànnà náà ìdí tí àwọn kọ̀ọ̀kan ṣe ń lo fóònù ńláńlá tó dẹ̀ jẹ́ pé àwọn fóònù yẹn ṣẹ́ láwọn tó wọ́n ní ìdí tí wọ́n ṣe ṣe wọ́n ti ṣe àwọn ètò kọ̀ọ̀kan sí orí fóònù yẹn tó jẹ́ pé wọ́n ń retí pé kẹ́ mú àwọn ètò yẹn lò láti pé kẹ́ lè fi pa owó ni kò ṣe pé bóyá wọ́n ṣe láti pé òkè o e, nǹkan tá a ṣe báyìí o kẹrin fún fashion o àbí fún ṣóò lásán rárá. iná ń ṣó. rárá wọ́n ti ṣe e, lórí fóònù ẹ o lè ẹlòmíì ò tiẹ̀ mọ bó o ṣe lè send ordinary mail mo fẹ́ mu láti bí kékeré ni o mail lásán ẹlòmíì ò mọ bó ṣe máa send látòrí fóònù ẹ. ní app mail. Eh, eh. ẹlòmíì ò mọ kò mọ pé ah, nǹkan fẹ́ ló ń type ní eh, business center. o lè ṣe lórí fóònù o lè ṣe lórí fóònù ẹ lórí fóònù ẹ tó máa type mo ti type odindi script rí lórí fóònù mi. Mama, èmi ti ṣe odindi presentation àwọn tí ò bá yé presentation bí ìgbà tí èèyàn bá lọ sí company kan tó lọ sí ilé kan tó lọ. Mm -hmm tó lọ fi iṣẹ́ hàn wọ́n pé ẹ wò mo fẹ́ ṣe nǹkan báyìí fún un ní o mm. presentation mm. kí wọ́n lọ defend the proposal orí fóònù ni mo ti ṣe mm. torí pé fóònù yẹn lè ṣe bẹ́ẹ̀. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. gbọ́n nǹkan tẹ́lòmíì mọ̀ pa fóònù ni pé ó ní bọ́tìn tí wọ́n lè fi dial ó wá ní kámẹ́rà gbòǹgbòlà gbòǹgbòlà lẹ́yìn tán lè fi ya fọ́tò kò mọ̀ bẹ́ẹ̀ lọ. n tó sọ sí jẹ́ kí ọ̀rọ̀ ẹ̀ lẹ́yìn nígbà táwa wà ní film school wọ́n kọ́ wa ní ìkọ̀kọ̀ tó ń pè ní pitching Pitching yẹn o máa sọ nípa odidi story tó fẹ́ yà wàá sọ wàá sọ ní ìsọ tó yẹ pé àwọn tó ń gbọ́ ẹ á lè sọ pé àwọn fẹ́ gbowó lẹ̀ kí n yàṣẹ́ yìí orí fóònù láti máa ṣe pitching odindi film orí fóònù yẹn ni ó máa bẹ̀rẹ̀ látòrí synopsis lọ sórí line. log everything dórí tó máa fi ṣe pitching as a director gbogbo ẹ̀ pátápátá orí fóònù ni kò dé ṣe pé bóyá ọkàn máa tẹ nǹkan kan àbí nǹkan náà gbogbo àwọn àwòrán yẹn wàá ti tún. ó máa máa fi sí tí wàá máa kọ ọ̀rọ̀ sí tí wàá máa ṣàlàyé pẹ̀lú àwòrán ló máa fi ṣàlàyé gbogbo ohun tó lè fẹ́nu ṣàlàyé wàá fi àwòrán ṣe àlàyé orí fóònù láti ṣe gbogbo ẹ̀. nínú ọdún 2020 ẹ jẹ́ ń dá yín padà sọ́wọ́ ẹ̀yìn díẹ̀ tẹ́ ẹ bá rántí fún bí oṣù mélòó kan in fact láti bí oṣù kẹta oníkálukú wa ti wà nù létà ti wà nù lockdown mm. títí tọ́dún yẹn fẹ́ẹ́ fi parí ó fẹ́ẹ́ dàbí ẹni pé ààrẹ ni tó ráàyè jáde síta dáadáa nù wa <laughs> àmọ́ṣẹ́ rí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jẹ́ pé a gbé fóònù gidi dání gbà yẹn àwọn tá a lo android àwọn tó ń lo iphone àwọn tó ní laptop lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ wọn ló jẹ́ pé wọ́n tún iṣẹ́ wọn tí wọ́n tún tò nítorí wípé ọ̀gá àtàwọn ọmọọṣẹ́ wọn lè ríra wọn dáadáa mọ́ ó wá di pé ẹja ṣe báyìí máa máa ṣèpàdé wa lórí fóònù ẹja ò báyìí máa pínṣẹ́ fúnra wa lórí fóònù ibẹ̀ làwọn kan ti kọ́ wípé tó o bá fẹ́ ṣe printing gan àti ilé tó bá ti design tán wà send ẹ̀ sí press mm. press á pè tiẹ̀ mm. fún ẹ oríṣiríṣi àwọn idea àwa bẹ̀rẹ̀ sí ní jáde lẹ́yọ kọ̀ọ̀kan oríṣiríṣi àwọn application náà wá ń mm. jáde lẹ́yọ kọ̀ọ̀kan tó jọ pé ó wá ń jẹ́ kí iṣẹ́ máa ran oníkálùkù wa lọ́wọ́ app kan wà tí wọ́n ń pè ní zoom ẹlòmíì gbé zoom sórí fóònù kò mọ iṣẹ́ tí wọ́n fi ń ṣe ẹlòmíì gbé skype sórí fóònù kò mọ túmọ̀ ẹ̀ ẹlòmíì lo iphone gan kò mọ túmọ̀ facetime àmọ́ nínú lockdown yẹn gbogbo alákọ́ṣẹ́ tá a mọṣẹ́ dáadáa àmọ́ lẹ́yìn yẹn kí lẹ́yìn wá ń padà fi fóònù ọwọ́ yín ti. ṣe gangan. èmi á gbìyànjú o bá a bá ti lọ òkè bá a bá padà dé èmi á gbìyànjú máa wá ṣàlàyé nǹkan bíi mẹ́ta mẹ́rin tẹ́lẹ̀ fi fóònù ọwọ́ yín ṣe hmm. tó jẹ́ pé ajá máa bugbájẹ hmm. lójoojúmọ́ kódà bó tiẹ̀ jórí whatsapp lẹ́wà. bẹ́ẹ̀ ni na a ṣe bí a ní business whatsapp tó ṣe pé lórí táwọn èèyàn bá ti lè tẹ orúkọ ẹ báyìí ìwọ fúnra ẹ wàá ti set ẹ wàá ti ṣàlàyé gbogbo ohun tó ń ṣe pátápátá tó bá ti lè tẹ àwọn èèyàn ti rí kò nílò máa ṣẹ̀ṣẹ̀ máa béèrè kò nílò àlàyé ẹni tí ọpọlọ ẹ bá pé dáadáa tó bá ti lè rí ẹ ó ti mọ̀ pé à nǹkan báyìí lẹni yìí ṣe iye báyìí dẹ̀ ló ń ṣe ó ti tọ́ o gbọ́dọ̀ mọ bó ṣe máa lo fóònù ẹ̀rìn mìíràn ní òun ò lówó lọ́wọ́ ò lówó lọ́wọ́ fóònù dẹ̀ wà lọ́wọ́ ẹ̀ hmm. kí ló fi fóònù ẹ̀ ṣe ọ̀nà wo ni fóònù ẹ̀ fi ń ràn ẹ́ lọ́wọ́ o ní nǹkan tó kó sínú ṣọ́ọ̀bù eléyìí tó fi máa máa kó sórí fóònù ẹ̀ ní kankan tí wọ́n máa gbé sórí status status èèyàn kan àwọn méjì kan tán jà lórí ọkùnrin ìyẹn ló máa lórí status. a tún máa tọrọ status lọ́wọ́ àwọn èèyàn àbí máa jí status ká máa jí status ó status máa post. ẹ ẹ mọ ẹ mọ celebrity kankan rí o ṣùgbọ́n ẹ post celebrity tí ò rí status ẹ post ẹ a post fẹ́ kú wọ́n máa post finance boy lójoojúmọ́ ẹ káre o èmi dúpẹ́ o èmi èmi polówó ọjà tèmi ni o àmọ́jà àti bẹ́ẹ̀ bá gbé dọ́dọ̀ tèmi mà gbowó tó polówó fún yín bẹ́ẹ̀ mo sọ fún ọ. gẹ́gẹ́ gẹ́gẹ́ ìgbà bá ẹ̀yin lè ṣe máa jókòó ẹ máa rò pé nǹkan tí mo lo data mi fún yìí ṣó mú owó wálé fún mi lóòótọ́ ó lè má jẹ gbogbo ẹ̀ náà ló máa mówó wálé àmọ́ nígbà míì àwọn kankan máa ń wà tó máa polówó nípa ọjà tó ń ta àbí nípa iṣẹ́ tó ń ṣe tí wàá rò pé èèyàn kan ò rí irọ́ ni wọ́n ń rí hmm. ah! ṣé ẹ má tàn ọ́ wàláì wọ́n ń rí wọ́n a máa pile up a máa kójọ a máa kójọ ìjọ kan wà kọ́ ni pé lágbájá pé ẹ̀ ní àrùn ah, kíníkan kíníkan mo nílò ẹ̀ wọ́n mọ̀ pé nígbà wo ló ṣó mọ̀ pé mò ń ìgbà wo ló rí ẹ wo a máa akínyẹmí máa mú yín wo àwọn ibì kankan ṣùgbọ́n ẹ jẹ́ ká sáyé lọ ká dókè lọ́hùn a bá ti padà dé ọwọ́ akínyẹmí lẹ máa kó sí gbólà. ìyá wa sọra wèrè lẹ́ṣọ́ra. Oh ojúmọ́ ire kì í tẹ̀síwájú. ẹ káàbọ̀ padà ojúmọ́ ire náà sì lè tò tó ń tẹ̀ síwájú láti iléeṣẹ́ Orísun TV ẹ bẹ́ẹ̀ bá gbàgbé bí a nì ṣe rán yín létí lẹ́ẹ̀kan bá a ti ṣe tán láago mẹ́jọ sáago mẹ́sàn-án àárọ̀ bẹ́ẹ̀ bá wá láǹfààní àti bá wa kópa nú ẹ̀ ńgbà náà ó dáa ẹni sùúrù dáago méjìlá òru tààtúnjọ pàdé ara wa àwa tó kìíní ọ̀hún ṣe bá a ṣiṣẹ́ láàárọ̀ àwa àtúnṣe tó bá dọ̀lọ́wọ́ déédéé ẹ̀yin tẹ́ ẹ̀ sì láǹfààní àti wò kankan nú ẹ̀ ó dáa ẹ bọ́ sórí ayélujára kẹ́ ẹ̀ wá wa kàn Orísun TV lórí Facebook àti lórí ayélujára Instagram YouTube gbogbo bẹ̀ náà lẹ́ẹ̀tì bá wa tẹ́sí máa rí àǹfààní àti máa wo gbogbo àwọn ètò tá a ti ṣe sọ́wọ́ ẹ̀yìn ẹ̀yin tẹ́ ń fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí wa ojoojúmọ́ là ń kí yín tà ń lù yín lọ́gọ̀ọ́ ẹnu pé ẹ ṣé o adúgbò lọ́wọ́ yín torí wípé ẹ̀ẹ́dì ó jẹ́ tàwa nìkan tó bá já wa nìkan ni a lè mọ́ dàgbádùn kínní ọ̀hún àmọ́ torí pé yín wà ń bẹ̀ tá a sì mọ̀ pé lójoojúmọ́ báyìí a máa fún yín jẹ fún yín jẹ fún yín jẹ kẹ́yìn ó sì mọ̀ sọ fún wa pé káre ọmọ ọ̀dọ̀ ó ṣe dáadáa ẹ̀hẹ́ bó ṣe yóò mọ rí náà nu. ó dà lọ́jọ́ ajé ètò ní a ti sọ láti bẹ̀rẹ̀ tá a ti bẹ̀rẹ̀ pé à ń sọ̀rọ̀ lórí ẹ̀rọ léwọ́ tèmi àti tá a jọ ń gbé káàkiri kí ni nǹkan tẹ̀ ń fi sí yín ṣe. ẹ ẹ̀ lálàyé sọ ó dáa mo ti sọ̀rọ̀ bá bọ̀dá súlè mo ti sọ̀rọ̀ bá àǹtí sálé ẹ̀yin méjèèjì mo mú yín dání wá lónìí níṣẹ́ mo múra yín dání wá lónìí ẹ̀yin tẹ́ ẹ jábọ́ sí mi lọ́wọ́ lẹ́yìn bí oṣù mélòó tẹ́ ẹ ti dájọ́ ẹ tó ra fóònù ẹ gbé lọ swimming pool ó ń mm. pẹ́kẹ́ ó ń pẹ́kẹ́ fún yín ó ń pẹ́kẹ́ ẹjọ pàdé kọ̀ǹpútà village náà wá tó fóònù ṣe yẹlò òní mi mọ̀ pé máa mi mọ̀ pé máa kú mi kàn ní kí sáré fi wọnú mi wà ń kí n lè jáde mm. ó dẹ̀ jáde tù ú ó jáde tù ú ó di tù ú oh. bó jẹ́ ṣájà lásán ló jábọ́ nú omi báyìí ó máa mm. bàjẹ́ káwọn tí ìwà sọ fóònù ọwọ́ yín ó dáa bẹ́ẹ̀ bá gbé fóònù dání tí fóònù mi ò pawó wọlé báwo ló ṣe fẹ́ rà mí. òhò nítorí ṣe rí àwọn fóònù kan wà tó jẹ́ pé ordinary screen lásán screen wọn lásán ó ra fóònù ẹlòmíì ó kódà ó ra fóònù méjì ti ẹlòmíì ní ordinary screen ní eh, eh, tí ò bá ní nǹkan tó ń mú owó wọlé fún ẹ tí fóònù ẹ bá ṣe pẹ́mẹ́ àwa dúró àjọ oṣù mélòó ló pè ní nǹkan àjọ oṣù méje àjọ àjọ àjọ oṣù ṣùgbọ́n oṣù keje ló kàn ní ṣé ìmọ̀ iye oṣù tó sì máa dá tó sì máa dá lẹ́yìn ẹ̀ lẹ́yìn keje yẹn ẹṣẹ́ yẹn ò sí bẹ́ẹ̀ ni ló bá tán. ẹ wọ́n fẹ́ tóbi ràn yín lọ́wọ́ torí àwọn ibi tọmọ tiwa náà lè dé lọ́jọ́ iwájú ẹ jẹ́ ṣàmọ́ ẹ̀pọ̀ àwọn èèyàn èmi á kọ́ yín nǹkan mẹ́ta tẹlifífóònù yín ṣe ló ní pápápá ó jẹ́ pé a máa ran ọrọ̀ ajé yín lọ́wọ́ kátẹ̀wá gbà ó pé ẹ ní skíìlì àti ṣe digital marketer fẹ́ẹ́ nìkankan ẹ lè ṣe social media manager fẹ́nìkan wórógbó tẹ̀ ń ta yìí náà ni ó dáa báwo ni fóònù ọwọ́ yín ló ṣe lè ran iṣẹ́ tẹ̀ ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí mm. báwo ló ṣe lè ràn án lọ́wọ́ máa fún yín ní nǹkan mẹ́ta tó jẹ́ pé mí ní gbowó ẹ má wọ̀rí ẹ má wọ̀rí ẹ fowó lẹ̀ ah, mm, oh, nǹkan mẹ́ta tẹ́ lè fi fóònù ọwọ́ yín ṣe pápápá tó jẹ́ pé iṣẹ́ yín gan máa gbé bọ́dì hmm, òun gan máa ga sókè ẹ̀yin gan máa fi láìrì torí fóònù ọwọ́ yín yẹn bẹ́ẹ̀ ṣe gbé dání tá a ṣe pè ní gadget tá a pè ní equipment tá a pè ní instrument ó nídìí tí wọ́n fi pè bẹ́ẹ̀ tẹ́ ẹ bá jí làárọ̀ kí lẹ máa ń kọ́kọ́ ṣe lórí fóònù yín hmm. ẹ jẹ́ wọn kọ́ bèrè lọ́wọ́ Annie Annie kí ló máa ń kọ́ ṣe lórí fóònù tó bá ti jí. tí bá jí ṣe ń jẹ́wọ́. jẹ́wọ́ fúnra ẹ̀. ń jẹ́wọ́ akẹ́yìn mọ́ náà mi o. Eh. <laughs> àmọ́ tèmi bá jí làárọ̀ ọwọ́ tó bá bá wa ni ọwọ́ tó bá bá wa ni nítorí pé ẹ mọ̀ pé oríṣiríṣi nǹkan lèmi ṣe ah, tó bá jẹ́ tó bá jẹ́ ti tíátà ló gbé wá fún mi láàárọ̀ yẹn tí màá fi ṣí nìyẹn hmm. tó bá jẹ́ ti télọ̀ wà yìí náà ló gbé wá ó lè jẹ́ tíru àtọjọ́ gbogbo ọjọ́ yẹn pátá hmm. tó máa wà bí aṣọ bí aṣọ bí aṣọ lẹ máa rí tó bá jẹ́ pé bóyá ọ̀rọ̀ sọ̀rọ̀sọ̀rọ̀ wà yìí náà ni bí ẹjọ́ bí ẹjọ́ bí ẹhẹn iye tó ẹ máa rí nìyẹn iye tó bá ti gbé wá ni bí tó bá ń lọ lọ́wọ́ tó bá ń lọ lọ́wọ́. ẹ jẹ́ àpè fóònù wa ẹ jẹ́ àpè ṣọ́ọ̀bù gbé ìjọba jí láàárọ̀ kùtùkùtù bó bá dé ṣọ́ọ̀bù ẹ̀ kí ni nǹkan téèyàn kọ́kọ́ ṣe téèyàn bá dé ṣọ́ọ̀bù ẹ̀ gbálẹ̀ àbí ẹ̀ ṣí ṣọ́ọ̀bù yín ẹ̀ dẹ̀ gbálẹ̀ ó yẹ jẹ́ àṣe bẹ́ẹ̀ lórí fóònù mm. bẹ́ẹ̀ bá ti mú fóònù ẹ̀ láàárọ̀ kùtù ìbẹ́ ṣáàjì ẹ̀ mọ́jú àbẹ́ ṣáàjì ẹ̀ ẹ̀ ẹ̀ tẹ́ ti fóònù sílẹ̀ láti aago mẹ́wàá bá ti di bí aago mẹ́rin àbáago márùn tẹ́ ẹ máa ń jí yẹn tẹ́ ẹ máa bọ́ tiktok àwọn ẹlòmíì tẹ́ ẹ máa ń wo bẹ̀ ẹ yọ fóònù ti yín nínú iná ó yẹ wá bẹ̀rẹ̀ sí ni máa gbà kí làwọn nǹkan tí ò yẹ kó sí lórí fóònù yín tó wà ń bẹ̀ especially àwọn tàná mm àwọn ṣáàtì tí ò wúlò àwọn àwọn píṣọ fídíò tí ò wúlò ẹgbọn gbogbo ẹ dáta torí ṣe rí size fóònù náà tún important mm, mm, mm. nígbà tó bá ní sixty four gig lórí fóònù ẹ tó wá ń ya fọ́tò bọ̀dà délé àti táyọ̀ tó kó gbogbo ẹ̀jọ́ sórí fóònù ìgbà tó bá wá ní ìdí ààyè tó ah. fẹ́ ṣe fídíò tiẹ̀ sí tó fẹ́ ṣe fọ́tò tiẹ̀ sí. storage full. wàá máa máa wọlé tó fẹ́ yọ <laughs> mi lè yọ sámọ̀ndá di jí o ìyè yọ sábọn dadi jí o lórí. o ti fọ́ tébù o ti ah, ti fọ́ tébù eh. dadi jí o mà ní. Eh, dadi jí o wà lórí fóònù ah, kò dẹ̀ sí space mọ́ kò dẹ̀ sí space mọ́ lórí fóònù bẹ́ẹ̀ bá ti jí làárọ̀ gbogbo àwọn jàǹká àwọ̀ tó bá fóònù wọ tó bá sùn lánàá ẹ gbogbo ẹ̀ láàárọ̀ kùtùkùtù ó yẹ hmm. eh, jẹ́ àtògbá ẹja tó sórí fóònù wa báwo ni wọn ṣe ń tó sórí fóònù ẹja ṣe báyìí ẹni ní Facebook ìgbà tó jí làárọ̀ kì í ṣe àǹtí tó wà lẹ́ǹkùlé tó gbé bus quarter tó ṣe ẹ́ ló máa kọ́kọ́ post ọ̀rọ̀ ẹ̀ irọ́ mọ́ búyàn kí ló kọ boys kí ló kọ federal tó o bá ti gbé fóònù tiẹ̀ ọrọ̀ ajé tiẹ̀ ni kò bá kí tó o bá bọ́ sí Facebook báwo ni post ẹyọ kan tí mo fẹ́ post sí Facebook yìí ṣe máa dowó fún mi báwo ló ṣe máa jẹ́ káwọn èèyàn rí mi tí wọ́n máa gba tèmi ìyẹn ni kó o kọ́kọ́ máa rò nọ́mbà síìsì ó ti yí ẹ bẹ́yẹn tó o bá bọ́ sórí Instagram náà tó o bá fẹ́ post dákun nǹkan tó o fẹ́ post jẹ́ kó ní í ṣe pẹ̀lú iṣẹ́ ẹ o jẹ́ ó ní í ṣe pẹ̀lú bó o ṣe máa wọlé fún ẹ o àmọ́ táwọn èèyàn máa ń kọ́kọ́ wò tí wọ́n bá lọ sórí fóònù ní WhatsApp that is to say kí wọ́n tó jí ṣáájú wọn jí ṣíṣọ́ọ̀bù WhatsApp ẹ̀lẹ̀ kí wọ́n tó jí ó lè gbé ìwé àhópò for business síbẹ̀ wọ́n ti mọ̀ pé ẹni tí mo fẹ́ bá sọ̀rọ̀ yìí tí ò bá ti ń sọ̀rọ̀ owó ẹ má bàa sọ hmm. kì í ṣe pé kò wá wọn kó píṣọ̀ àwọn tí wọ́n bára wọn jà wàá máa kó yẹn sórí státọ̀sì wàá máa kó fídíò àwọn tí ọlọ́pàá mú bìkan wàá máa kó irọ́ ìyẹn kọ́ ló kàn ẹ́. nǹkan kan wà tó máa ń láì má jẹ́ sọ pé bí mi inú bọ̀ ó wà náyìn kékeré mo ṣẹ̀ṣẹ̀ ra ọmọ mi ní seven billion naira ni mo ra ọmọ yẹn àmọ́ èmi ni mo gbà láti Liverpool mo gbà mo ra ọmọ ẹ̀ṣẹ̀ mo ṣẹ̀ṣẹ̀ ra ọmọ mi ni mo ṣẹ̀ṣẹ̀ ra ndọ́lómi máa post sí orí status ẹ̀ all true nìyẹn tẹ́ máa rí ní gbogbo gbogbo ọ̀sẹ̀ jálẹ̀. èmi ò tẹ bó bá fẹ́ post sport hmm. o gbọ́dọ̀ máa fi ọpọlọ pípé ṣe é débi tó máa fi mọ́ wá fún ẹ. torí lóòótọ́ o ọ̀rọ̀ yìí padà jájó ẹni tó ṣe lọ́wọ́ o ṣùgbọ́n tó o bá rántí ó ń pe àwọn ọmọ kan ní happy boys. Hmm, hmm. àwọn ọmọ ẹ̀ka ni wọ́n ń wọ́n ọmọ àwọn tó máa ń ṣílẹ̀kùn ní ilé ìjẹun kan rẹ́sítọ́ráǹtì kan ni àwa ni wọ́n ń jó ẹnìkan tí ò bọ̀ wọlé ló yà wọ́n bí wọ́n ti ń jó tí ẹ bá wọlé táyé ti fọ́ ni o ẹni tó fi fóònù ẹ̀ yà wọ́n báyìí owó ò blow <laughs> ẹni tí wọ́n ń yà bí tó ti ń jó àwọn èèyàn náà padà blow hmm. pásítọ̀ kan wá wọn kan ó kó wọn lọ sórílẹ̀-èdè Cyprus ó ní kí wọ́n wá lọ kàwé bóyá wá bóyá wá kà dáadáa bóyá wọn ò kà èyàn ò tiẹ̀ wá ka ayé báyìí àmọ́ nǹkan tó ṣẹlẹ̀ ni wípé mo fìdí ẹ̀ múlẹ̀ wípé fídíò tá a kàn ń ṣe yẹn ó níṣẹ́ tó máa ń ṣe o ẹ ṣe fídíò àwọn ọmọ ọlọ́mọ tí wọ́n ń jó wọ́n wá wọn kàn wọ́n ṣe wẹ́ni tó ya fídíò kan tá à ń sọ gangan ni. kí wá lẹ́yìn ń gbé sórí ayélujára àti yín mm-hmm. ó ṣeé ṣe kó jẹ́ pé pásítọ̀ kan níbì kan á kàn rí ẹrú ṣe post kinní kan tó ṣe ń gbà kan níbì kan táwọn òpin ẹ bá ń wẹ́ nìkan náà sẹ́yìn. àṣebọ́rọ̀ ọmọkùnrin yìí la sọ ní orí ètò lọ́jọ́ kan pé ó máa kàn mú fóònù ẹ̀ fóònù kúgbẹ́kúgbẹ́ kan báyìí náà ló dẹ̀ ń ló ń gbá yẹn o tó bá ti rí mọ́tò tó fáìn tó kọjá á yá ṣe fídíò á fi sórí Instagram ẹ̀ á ṣe fídíò oríṣiríṣi ó wá ó wá jẹ́ nǹkan tó ń ṣe lemọ́ lemọ́ ní gbogbo ìgbà àwọn èèyàn wá bẹ̀rẹ̀ sí ní fojú ẹ̀ wò pé ó dà pé n tẹ́lẹ̀ yìí ṣe rè wọ́n bẹ̀rẹ̀ sí ní gbéṣẹ́ mọ́tò wa. ẹ̀rí. ó di bílíọ̀nì à ń di ẹ̀ báyìí. òyìnbó pè kankan ní consistency. bẹ́ẹ̀ni. máa ṣe lóní lemọ́ lemọ́ lemọ́ bẹ́ẹ̀ni. ẹ jẹ́ n fi nǹkan kan ṣàpèjúwe àwọn àgbààgbà kò tí ẹ ń ṣe àwọn àgbààgbà nìkan ẹni tó bá ti gbé lábúlé àbẹ́ni tó súnmọ́ abúlé àwọn kan wà wípé a dúró de kí wọ́n kọjá ládùúgbò wa ẹ káàárọ̀ ológìdè ó lè jẹ́ bíi seven thirty ní ó lè bíi seven thirty wọ́n máa ń kọjá ó lè jẹ́ ẹ̀gan ló máa ń jẹ́ káwọn èèyàn mọ táì. mọ bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. Ah, títí ò ní pẹ́ kí n kọjá sí mm, i tó bá dìrọ̀lẹ́ kéńgbé yára kò lọ bẹ́ẹ̀ àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn torí pé wọ́n ti ń ṣe lemọ́ lemọ́ lemọ́ ó ti mọ́ wa lára. ẹnu àwọn máa dúró dé wọn ń gbà mí gan pé ah, kò ní ah, pẹ́ kọjá kò ní pẹ́ kọjá ẹbí máa wá mú lọ báyìí akínyẹmí ṣé mo pé àwọn kan wà tó jẹ́ pé kò ń ṣe pé bóyá eh, wọn ò fẹ́ ṣe kinní yẹn àmọ́ wọn ò mọ bó ṣe máa ṣe àwọn kan wà tá à ń pè ní social media influencers àwọn tó jẹ́ pé tó o bá mọ̀ oríṣiríṣi ọ̀nà là ń gbà láti influence lórí social media ìwọ gbé gbogbo tó bá ń ṣe kàn máa kó lé wọn lọ́wọ́ àwọn ló máa bẹ́ẹ̀ handle social media ẹ̀ gbogbo nǹkan tí ìwọ tó yẹ kó post tó o mọ̀ pé yẹ kó post ọ máa bẹ́ẹ̀ post yẹ gbogbo àwọn ọ̀rọ̀ tó yẹ kó sọ bóyá bó ṣe yẹ kó ṣe gbé ilé iṣẹ́ tó o mọ̀ bó ṣe máa ṣe wọn á bẹ́ẹ̀ ṣe ìwọ ó máa wá wọn kàn ni tó bá ti mọ̀ because a lè bú ọ ní ignorance gan-an eh, ó lè pààyàn dànù mm. ó lè múyàn jẹ gbèsè kò dẹ̀ kí n ṣe excuse ní ojú òfin ilé wa pé mi ò mọ̀ mi ò mọ̀ pé yẹ kí n ṣe bẹ́ẹ̀ kò ń ṣe excuse tó àwọn tó ń ṣe lọ hmm. àwọn tó mọ̀ ń pa ẹ̀ tó mọ̀ ń pa ah, báwo mo ṣe lè gbà ah, fóònù yìí mi mo mi mo fi ṣe máa ṣe kí tọ̀ wọ́n lọ wọ́n ṣàlàyé fún ẹ wọn abẹ́ ẹ̀ ṣe kò ń dìgbà tí wọ́n fún rẹ̀ bá tó jókòó tì tó wá ń ṣe àmúlùmọ́lá nítorí pé tó bá tún ṣe àmúlùmọ́lá tó ṣe rádaràda o tún lè da gbogbo ẹ̀rú ó máa lọ bá àwọn tó mọ̀ ń pa ẹ̀ àwọn tó mọ̀ ọ́ ṣe wà á lọ bá wọn wà á lọ ṣe àìtí kúrò lórí ètò nítorí pé ọ̀rọ̀ ṣì tá a máa sọ lórí ẹ̀ ah. àmọ́ àkókò yìí náà ni ẹ wo ẹ̀yẹ kásáré fi ẹsẹ̀ rájọ a máa tún wá lọ wo bí ó ṣe ń lọ ní ayélujára káwo ojú ọjọ́ káwo gbogbo ẹ̀ kẹ́ lè mọ̀ bẹ́ẹ̀ ṣe máa jáde kẹ́ lè bẹ́ẹ̀ ṣe máa rìn à ń bọ̀ ojúmọ́ ire ṣì ń tẹ̀síwájú. ètò ojúmọ́ ire ó ń tẹ̀síwájú o òun náà lẹ ṣiṣẹ́ rí wa báyìí tó bá yẹ kó ti tán ni ẹ kàn máa rí pé jókòó ẹ̀ rí wa ẹ ẹ ní rí one time yẹn ni o ṣùgbọ́n àwọn ti ṣe kí ni àti tùràbàyè àti lọ sí higher level <laughs> àwọn ètò ojúmọ́ ire ṣì ń tẹ̀síwájú lọ́wọ́ àti báyẹ pé ẹ pé tó bá ti dago méjìlá lóru kẹ́ wa wò nítorí pé a ti sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tó ṣe kókó tó dẹ̀ máa ṣe yín láǹfààní tí ẹ gbọ́dọ̀ miss ẹ kò yẹ yín ó dà àwọn sì wà lórí ètò èmi àtàkìyẹn ni a jọ ń sọ̀rọ̀ nípa báwo la ṣe lè da ẹ̀rọ alágbèéká wa tá a ṣe máa sọ di owó tá a ṣe máa fi tán ìṣẹ́ tá a ṣe máa fi ní ìlọsíwájú adẹ́tí ìyànnà náà oríṣiríṣi nǹkan àwọn èèyàn tó jẹ́ pé ọkàn ń ra fóònù wọn láti fi ṣe afẹ́fẹ́ yẹ̀yẹ̀ ẹlòmíì láti fi ṣe bùgá ẹlòmíì competition ẹlòmíì oríṣiríṣi nǹkan lẹlòmíì fi ń ṣe wọ́n dẹ̀ ti mú ọ̀rọ̀ àwọn bọ̀dá àti ṣalé wá àti bọ̀dá. <laughs> ó ti wù wá àmọ́ àti tí wàá sọ oríṣiríṣi akínyẹmí ti yànnà náà oríṣiríṣi ọ̀nà tí ẹ lè gbà láti máa fi pa owó wọlé ẹ tó ọjà yín sí orí fóònù yín kẹ jẹ́ kí àwọn èèyàn mọ nǹkan tẹ́ ń ṣe èmi náà ti sọ mo ti sọ náà lórí ètò yìí pé ẹ tẹ́ ẹ bá mọ̀ ń pa ẹ̀ à lè bu yín ṣùgbọ́n àwọn tó mọ̀ ń pẹ̀ tó fi ń ṣiṣẹ́ gangan wọ́n wà ẹ tọ̀ wọ́n lọ ẹ lọ bá wọn ẹ jẹ́ kó là yín lọ́yẹ̀ ẹ jẹ́ kó sọ bẹ́ẹ̀ ṣe máa ṣe ẹ jẹ́ kó bá yín ṣe é à lè bu yín pé mo ti lọ ra nǹkan rí tí ọ̀gá sọ fún mi pé òun ò ní bank account mo fẹ́ ṣe transfer ó sọ fún mi pé òun ò ní bank account mo ń wò pé. ọmọ orílẹ̀-èdè nàìjíríà dẹ̀. ní naija wa yìí ní naija òun kò ní nin. kò kò ní bákan mo ní. kò ní bvn. mo ń wò báyìí pé àbọ̀ ọmọ tó ń sọ ní ah, adama no get o ah you no get ah, kò yé mi nítorí pé gbogbo ẹ̀ ń ṣiṣẹ́ pọ̀ tẹ́ bá ẹ̀ ọ́ ní bí ayé bá ṣe yí o ká máa bá wọn yí ọ̀pọ̀ gbogbo ẹ̀ ti sún bí nǹkan bá ṣe ń yí tó bá sì fẹ́ wà relevant bí àṣà àwọn olóyìnbó o gbọ́dọ̀ máa bá wọn yí kó o máa sún bó bá ṣe ń sún ayé ti bọ́ sórí ayélujára nìyẹn wọ́n ti bọ́ síbẹ̀ kò sí nǹkan tá a lè ṣe sí mọ́ ibẹ̀ láyé wà báyìí ìwọ náà máa sún ni. mo máa ń sọ fáwọn ọ̀dọ́ pé kẹ́ ẹ tó ra ilẹ̀ físíkà hmm. ilẹ̀ tẹ́ ẹ máa lọ kọ́lé sí hmm. ẹ kọ́kọ́ ra lẹ̀ sórí íńtánẹ̀tì hmm, ẹ ra lẹ̀ sórí íńtánẹ̀tì bá a sọ ẹ̀ pé ẹ ra lẹ̀ sórí íńtánẹ̀tì wá ní pé kí ló jẹ́ bẹ́ẹ̀ jẹ́ kán rí ẹ ń bẹ̀ ló jẹ́ bẹ́ẹ̀ má máa yálé gbé má máa gbé comment section comment section àwọn èèyàn kan ni wọ́n ń gbé ìwọ náà lọ sọ̀rọ̀ kọ́ máa sọ̀rọ̀ ní comment section tiẹ̀ náà rálé sórí íńtánẹ́ẹ̀tì ó ṣe pàtàkì ó ṣe kókó bí ẹ bá ní Facebook gan báyìí sí àyè kan ti wà Facebook pè ní market àbí market place wọ́n pè bẹ́ẹ̀ mm. ẹ mm. wàá tún lọ tó gbá síbẹ̀ náà mm, tó bá ṣí WhatsApp WhatsApp á tún máa upgrade lójoojúmọ́ fún ẹ wọ́n tún ní kẹ́ ẹ ṣí group wọ́n ní kẹ́ ẹ ṣí community fi status sílẹ̀ wọ́n fi oríṣiríṣi lẹ̀ fún yín pé kẹ́ ẹ mọ́ ah, ah kí wàá lóde ní ẹgbẹ́ yìí ti in your life in your life ẹ máa wo status àwọn èèyàn ní ah, data data mi tún ti tán kí lẹ fi data ṣe mò ń wo status. ẹ̀mí àní fídíò ló ń wò fídíò oríṣiríṣi fídíò oríṣiríṣi fídíò àwọn fídíò kan lè wà o lóòótọ́ o tó lè jẹ́ bí abẹ́ inspiration fún yín o mo gbọ́dọ̀ jẹ́ ní ìlànà ibi irú iṣẹ́ tẹ̀ ń ṣe. kí n tó wo fídíò yìí. ìyún hmm. náà gbọ́dọ̀ ní tèmi. màá kọ́ ká sọ pé mo fẹ́ lo one gig mo fẹ́ fi wo fídíò tó máa kọ́ mi lọ́gbọ́n o mo fẹ́ wo fídíò one gig ó ṣeé ṣe kémi gan ti upload àwọn kọ́ńtẹ́ǹtì tèmi tó máa ti tó bíi two hundred megabytes. bẹ́ẹ̀ni na bẹ́ẹ̀ni ìyẹn wà àwọn èèyàn kan gbọ́dọ̀ wá wo tèmi eh, náà. ẹ bẹ́ẹ̀ni èèyàn gbọ́dọ̀ wá wo ti tẹ àmọ́ àwọn nǹkan kan wà tó jẹ́ pé lórí íńtánẹ́ẹ̀tì ẹ mọ̀ ok ṣé ẹ pé nísìn a máa ń kẹ́kọ̀ọ́ lórí ayélujára ń sìn mhm. tó jẹ́ pé ah, lórí iṣẹ́ tó ń ṣe o lè upgrade lórí ayélujára gangan irú àwọn nǹkan bẹ́ẹ̀ lèmi ń sọ torí ẹlòmíì ti ń fọkàn wò pé wọ́n ti là lè wo fídíò anifinga ṣe ṣéjàre ó ti là lè wo fídíò ẹ kí bóyá kí n kúkú là á bóyá kí n kúkú là á ẹ tó bá yẹ pé bóyá lórí pé kò fi gáàsì lẹ́nu iṣẹ́ ti tiẹ̀ irú jẹ́ kí n fi àwa àwa ajá jẹ́ tẹ́lọ̀ báyìí kí n fi ṣe example bóyá wọ́n gbé iṣẹ́ kan wá fún ẹ o ti ṣe irú bóyá ru apá apá lára aṣọ wípé o lè ránṣọ yẹn ṣùgbọ́n hmm. apá tó fẹ́ fi sí nígbà míì apá lè da orí èèyàn rú nínú aṣọ apá lásán apá bá ń dùnyàn ah. náà ó máa ń ṣe èèyàn ah. lára. <laughs> apá kó máa gbá pàṣẹ aṣọ lásán ó lè da orí èèyàn rú ó lè jẹ́ bóyá style apá tó wà ní ara aṣọ tó fẹ́ ṣe yẹn bóyá ò tí ì ṣe rí kó tó lè sọ pé o fẹ́ dáwọlé rárá òun láti kọ́kọ́ lọ sórí ayélujára a máa ráwọn tó ti ṣe tẹ́lẹ̀ tí wọ́n ti ṣe bí abilẹ́sìn wàá lọ síbẹ̀ wàá wò ó ó wá lè mú bóyá ìlépe kan tí ìṣe aṣọ tán gbé wá fún ẹ wàá mú wàá fi ṣe àpèjúwe wàá fi ṣe example wàá fi ṣe practice kó tó wá lè bọ́ sí aṣọ aláṣọ láti ní irú ohun tí mo ní ẹ lè máa wò nìyẹn o kò ń ṣe pé bóyá àwọn ah, kùtì ní bí wákàtí méjì kìdí ẹ̀wọ̀n kan fi máa wo àwọn tó ń jó àwọn tó ń ṣe kinní kan tó bá ti jẹ́ ní tó máa ràn ẹ́ lọ́wọ́ nídìí iṣẹ́ tó yẹ pé nígbà tó bá fi máa parí iṣẹ́ yẹn tó bá máa gbé síta báyìí kò síyàn tó máa mọ̀ pé o lọ wo nǹkan kan láti fi kọ. ṣé mo time table tèmi máa ń lò tí máa fẹ́ tí máa ti gbé fóònù mi láàárọ̀ ikọ̀ àwọn ọkọ̀ tí máa kọ́kọ́ ṣe kí tiẹ̀ tó kọ nǹkan báyìí sórí ayélujára màá kọ́kọ́ wo kí ló ń ṣẹlẹ̀ ní sàkání mi tọlọ́run ń yabọ̀ iṣẹ́ ọ̀rọ̀ ẹnìkan o iṣẹ́ ọ̀rọ̀ ẹnìkan a lè sùn báyìí nàìjíríà kódà ọ̀rọ̀ làkọ́sọ pé a ti jí sí Congo eh. ẹni tí lè ṣẹlẹ̀ nàìjíríà tá wà yìí ah. tó tó tí bá ti jí tèmi ní abí thirty minutes àbí one hour lóòótọ́ aago tèmi máa ń jẹ àwọn aago kéékèèké tí aago méjì mẹ́ta lèmi máa ń jí tèmi máa ń kọ́wọ́ kí làwọn kan tó ti ṣẹlẹ̀ lánàá hmm. èló dọ́là hmm. èló náírà hmm. ṣé po ṣì wà ṣé wọn ti ṣe ìjì price ẹ ṣé wọn ti gbé kù wá ṣé ológun ò tí gbàjọba máa kọ́ wo new fún bíi ọgbọ̀n ìṣẹ́jú náà máa kà máa ṣe tí bá kúrò bẹ́ẹ̀ tán máa tún wá bọ́ sí pele mi tó yẹ pé àwọn iṣẹ́ kan tí mo ti ṣe débì kan tó ta kókó màá fẹ́ wò pé báwo ni mo ṣe lè ṣe tó máa tún yọrí ẹja wọ YouTube lọ kí ló ń ṣẹlẹ̀ ń bẹ̀ tí n bọ́ sórí Instagram mi ò ń bẹ̀ látọ̀dọ̀ àwọn tó ń tojọ́ wẹ́wẹ́ o onírọ́pọ̀ nu gbogbo wọn ẹ jẹ́ n bọ́ sọ́dọ̀ àwọn tí wọ́n ń ṣe nǹkan tí mo lè fi kọ́ ẹ̀kọ́ nídìí iṣẹ́ tí mò ń ṣe màá wo nǹkan táwọn yẹn náà ti ṣe sọ́wọ́ iwájú ni má ti wò ó débi kan màá wá pause màá wá múra mi béèrè question lọ́wọ́ ara mi fine boy hmm, fine boy mm. kí ló fẹ́ ṣe lónìí tí n bá ti mọ nǹkan tí mo fẹ́ ṣe lónìí màá tún padà sórí ayélujára màá tún béèrè lọ́wọ́ ifá ayélujára pé ẹ wá o nǹkan tí mo fẹ́ ṣe lónìí rèé o báwo ni wọ́n ṣe ń ṣe tí n bá ti wá mọ̀ ẹ́ náà màá bẹ̀rẹ̀ sí ni máa tò ṣọ́ọ̀bù mi ibi tó yẹ kí n tò sí gbogbo tó yẹ kí n lọ màá mú lẹ̀ bẹ́ẹ̀ àwọn tó yẹ kí n jí kí n kí màá kí wọn o tí n bá kí èèyàn náà láàárọ̀ gbùgbùrù ẹ̀sà torí owó ni. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni níbẹ̀ ni nítorí pé ẹ̀rọ ní ènìyàn ó boni lára ju aṣọ lọ ènìyàn boni lára tó bá ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ òwò kan àwọn tó bá mọ̀ ni wàá kọ́kọ́ sọ fún pé mo ń ṣe nǹkan báyìí. òun ló ṣe máa jí kí wọn customer service ni. bẹ́ẹ̀ ni àwọn ló máa kọ́kọ́ pè é pé dáàdi lágbájá o ìyá tàmẹ́dì pàápàá àwọn tó mọ̀ pé ó ti bẹ́ẹ̀ dòwò pọ̀ tẹ́tẹ́lẹ̀ tó dẹ̀ yọrí sí rere ò ní fi wọ́n ṣeré ò ní kówó iyan wọn kéré hmm. lórí ayélujára náà ṣe mọ̀ ká máa ń rí a máa ń kíra wa fún ti ọjọ́ òbí nǹkan kan ara customer service. ara customer service. àwọn tó bá jẹ́ customer dáadáa ni ìjọba bá ń ṣe nǹkan ayọ̀ wọ́n gbàgbé láti kí wọn ala ala ala customer a ti sọ̀rọ̀ pa customer service rí lórí ètò. ojoojúmọ́ là ń fi táì sọ̀rọ̀ àwọn customer service ni ẹni èèyàn tó ń ṣe dáadáa tó ń sanwó ìnáwó tó ń wáyé ọmọ ẹ ń ṣe bẹ́ẹ̀ dé òun gangan ṣe bẹ́ẹ̀ wàá kí ara iṣẹ́ náà nítorí ẹlòmíì máa wò pé àláyé mi àkíyẹmí ti sọ láyé mi mi tún pọ̀ sèèyàn mọ́ ènìyàn boni lárajà ṣanlọ ènìyàn boni lárajà ṣanlọ ènìyàn boni lárajà ṣanlọ o ó mà jáṣẹ lọ ẹ wo àkíyèmí finance ènìyàn ṣáàlà kí yọ. gẹ́gẹ́ ẹni bá tún lo fóònù tí ò bá mọ bí wọ́n ṣe ń lo kámẹ́rà fóònù ẹ sọ fún mi pé ò tí ì ra fóònù torí pé kí ni ọjà tó fẹ́ pàtẹ ẹ̀ náà ẹni bí oníkan bá ṣe pé nǹkan ẹ̀ la máa ṣe bá a pè é òun ni wọ́n ṣe máa bá a pè é tó o bá rí tó o tó ọjà sórí igbá báyìí àbò tó sórí tébù àbò tó sórí iṣẹ́ àní tó o wá ń ya fọ́tò tó o bá ya fọ́tò ọ̀hún dáadáa tó o mọ áńgù tó o bá ti yá tó o tó lọ ẹ jọ ẹ yé máa fi snapchat ya ọjà yín mi ò bá iṣẹ́ oníṣẹ́ jẹ́ àmọ́ snapchat ẹ yé máa fi ra ya ya ọjà. kó má bàa kó wà bá what I order versus what I get today. torí peter ti wá bo nǹkan tẹ́ ẹ fẹ́ tà gangan peter ti bò ó mọ́lẹ̀ àmọ́ bó ṣe rí gangan gan ẹ bá fi fíltà ya ọjà tẹ́ ẹ bá ń tà ẹ yà á pẹ̀lú kámẹ́rà tó bá a wá gangan gan hmm. torí kámẹ́rà yẹn gan tó máa ń bẹ́tà ju àwọn fíltà tẹ́ ẹ ń lò ọjà tó gbélẹ̀ mo yà á kọlọ blue ni kọlọ blue hmm. bẹ́ẹ̀ bá béèrè ẹ̀ lọ́wọ́ mi kọlọ blue ní àwọn ìgbà tó hmm. ti fi fíltà sí láti wọn àwọn fi fíltà bo àwọn nǹkan míì gbà mí báyìí wọn àwọn òwe kí ló yà gangan gan. kí leléyìí gangan bá tún kórìṣìṣì ṣàìṣàì sí lára kò kò kò kò kò bá originality wá. ìyẹn kọ́ náà fi ń ta ìyẹn kọ́ o ìyẹn kọ́ o ojúlówó nǹkan tó bá ti ń tà jẹ́ kí àwọn èèyàn mọ̀ ẹ́ káàbí níṣe kan fúnra ẹ̀ jẹ́ káwọn èèyàn mọ̀ ẹ́ pé nǹkan báyìí nǹkan tí ẹni ẹ bá ti bá lórí Internet, lórí whatsapp àbí instagram àbí tiktok ẹni yìí lè máa rí tó máa ti mú wá nǹkan tó máa jẹ́ kẹ́rù bà àwọn ẹlòmíì nìyẹn láti sọ pé àmú fẹ́ ra nǹkan láti orí ayélujára nítorí pé nígbà tí dispatch rider bá máa gbé wá ọ̀tọ̀ nìkan tẹ̀ máa bá bẹ́ẹ̀ ni wọ́n á ní kó rí bẹ́ẹ̀ mọ́ òun ló ṣe jẹ́ ń pé ṣe nígbà mí ẹ máa ní ẹ àmúṣe gbogbo nǹkan tẹ̀ sọ yìí náà ni mo ti ṣe wọn ò wá ṣe kinní kan trust ó ṣe pàtàkì ó ṣe pàtàkì ó ṣe pàtàkì o gbọ́dọ̀ mọ bó o tún ṣe máa ṣe yẹn mọ ọrọ̀ ajé ẹ̀ then nǹkan kan náà tún wà tó tún máa máa fi fóònù ẹ ṣe tọ́lọ́ bá ti bẹ́ẹ̀ ṣe tó ti láwọn èèyàn gidi tí wọ́n ra jẹ́ tí wọ́n dẹ̀ ń fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ pé ah nǹkan tí mo béèrè ni mo bá o máa pọ́ wọ́n kọ́ ra screenshot ẹ ní máa gbé sórí status ẹ orí page ẹ jẹ́ káwọn èèyàn máa rí o lè fi ọjọ́ kan máa sọ pé review day bóyá thursday ló máa mú bóyá friday review day àwọn èèyàn nǹkan táwọn èèyàn ń sọ tó bá sọ tàwọn kan ní ọ̀sẹ̀ yìí tó bá di next week sọ́ta ẹlòmíì ojú lè mọ̀ ọmú ti bí oṣù mẹ́fà tún gbé wá síwájú wọ́n máa tó táwọn tẹ́mi bá fẹ́ ra nǹkan lọ́wọ́ èèyàn pàápàá ẹni tí mi ìmọ̀ rí màá kọ́kọ́ lọ́wọ́ review ẹ̀ even app app tí n bá fẹ́ download app àwọn kọ́ lọ́wọ́ review àwọn èèyàn kí làwọn àwọn tó ti lórí ada fún ẹ kí ló ti sọ ń pa ẹ̀rí kí n tó lè sọ pé mo fẹ́ ṣe é nítorí pé gbogbo àwọn yẹn náà advert náà wà nínú àwọn náà ń ṣe advert káàkiri tó bá fẹ́ download nǹkan kan tó máa jẹ́ kó lè record lórí Instagram wà rí oríṣiríṣi ẹ̀ kò ṣe ẹyọ kan ló máa rí oríṣiríṣi kí n tó wá lè mú eléyìí tí mo fẹ́ màá lọ wo review kí làwọn èèyàn ti sọ ń pa ẹ̀ àwọn tó ti lórí báwo náà ṣe ṣe ṣé ó ti ṣiṣẹ́ ṣé ó ti ṣe mo máa wò ó kí n tó lè sọ pé mo fẹ́ ṣe ẹ wo. ṣé ló dàbí amú ìlọ àmú ah. àwọn bọ̀dá súlè àti ṣàléwá ọ̀rọ̀ yín ó tún dọjọ́ bí ọjọ́ rẹ bàbá yín tọ́jú ẹ̀ máa padà wá tó bá dọjọ́ mi àá tún mm. tẹ̀síwájú nǹkan tá à ń sọ ìtorí ó dàbí ẹni pé àti ẹ̀ tí ì dojú ẹ̀ rárá a ṣẹ̀ ń bọ̀ ni àti ìdèbí à ń lọ àmọ́ àkókò kò fi bẹ́ẹ̀ bá wa aṣọ rẹ̀ kò sí táì fún àkókò káwọn máa palẹ̀ wa mọ́ ká máa lọ oníyàn yín ṣe ọlọ́bẹ̀ ṣe o gbogbo ẹ̀yin tẹ́ ẹ fi kalẹ̀ tẹ́ ẹ fi bá wa gbádùn ẹ̀ látìgbà tá a ti bẹ̀rẹ̀ àdúpẹ́ àdúpẹ́ pé òkun àwọn ọmọ ẹbẹ́ o ọ̀bẹ ní bẹ́ṣọ àtẹlẹsẹ̀ àwọn ọmọ tẹ á máa ṣe kiri á máa bẹ̀nà wò akínyẹmí ọmọ johnson ló ń gbádágbére fún yín lónìí pé lọ́sẹ̀ yìí ẹ lọ ṣeré ẹ lọ bí happy àtúbọ̀ pàdé tó bá dàárọ̀ ọ̀la ajé olókun àsọ̀rọ̀dayọ̀ kó fi lé gbogbo wa pátápátá ṣe ibùgbé gbogbo ẹ̀yin tẹ́tí dáwọ́lé iṣẹ́ òòjọ́ yín lágbọ́rọ̀ ọlọ́run kí ajé kó bá yín ṣe ọ̀rẹ́ kí ajé kó wá yín rí kó dẹ̀ bá yín gbé àti àwa tá a wà lórí ètò àti gbogbo àwọn tó wà ní ilé agodo pẹ̀lú wa lẹ́nu kí ajé kó bá wa lo ìgbà. ó dá Anna Adéníkẹ́ Babátúndé honey fingers èmi náà ti ṣetán mò ń lọ sí ilé mi mò ń lọ pátá sọ́kọ̀ mi lẹ́nu. ó dá a ní ọjọ́ mi ọjọ́ rẹ̀ àmọ́ kó tó dìgbà náà mo bẹ̀ yín o ẹ má jẹ́ kí fóònù yín kó kàn máa ṣe ìṣekúṣe ẹ jẹ́ kó powó wálé á ah! káfíńrè pàdé o.